orúkọ jésù ọlọ́run ìpìlẹ̀ṣẹ̀ ohun gbogbo agbé ọ̀gá láàárọ̀ yìí and we lift our voice before you we thank you for your grace we thank you for your mercy agbé ọ̀gá fún àánú ńlá ètí arígbà níwájú ìwọ ọlọ́run àyàn olùfún òbò ìwọ jésù yìí agbé ọ̀gá fún ẹwà ìwọ jésù lórí ayé wa ẹnu máa ń sọ̀rọ̀ lórúkọ jésù gbọpẹ́ olúwa gbogbo ògùn ìfún wọlá yìí ló gbó fún iṣẹ́ wọlá yìí ló gbó lónìí lórúkọ jésù olúwa gbọpẹ́ wa olùgbàlà gbọpẹ́ olúwa gbà yìí láàárọ̀ yìí àgbé ọ̀gá ẹnu máa ń sọ̀rọ̀ gbọpẹ́ olúwa gbà yìí Father, we thank you, Lord. We lift our voice in praise to you. We thank you, Lord, for who you are. We exalt your name. A yìn ọ́ lógo fún iṣẹ́ rẹ̀ wọ Ọlọ́run lórí ayé ẹnìkankan. A yìn ọ́ lógo fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni máa ń sọ̀rọ̀ lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Olúwa gbà yìí. Olúwa Wọ́n tó pọ̀ nípa tágbára. Wọ́n tó pọ̀ nípa tágbára gbéga láàárọ̀ yìí. Fún tó ń ṣe for what you are doing, O God, for what you will do this morning, fún ohun tó máa ṣe láàárọ̀ yìí. Ẹ máa Ísírẹ́lì gba ọpẹ́, Olúwa gba ọpẹ́, Olúwa gba yìí, Olúwa gba ọpẹ́, yìí. Bàbá olórí ẹni pé ta ni ó tún o bí kò ṣe bàbá lókè ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run tó dá wọn òkè yìí ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún ta ni ó ta ni ó tún gbé ga o bí kò ṣe bàbá lókè ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run ọlọ́run jùdà àwọn òkè yìí ìgbà ni ẹ̀yin ni mo fi ọpẹ́ ẹ̀mí fún bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ sí gbé ọlọ́run ká fẹ́ begin to thank the Lord this morning bẹ́ẹ̀ ká yẹn tó lágbára lọ́pọ̀lọpọ̀ yìí Jésù olórí ogun ńlá ọba ìmọ́lẹ̀ tó lágbára lórí ohun gbogbo I want to begin to bless him just exalt Jesus wherever you are lift your voice in praise to him mo fẹ́ kó gbéga láàárọ̀ yìí mo fẹ́ kó yìn pé ta ni ó tún fi ọpẹ́ mi fún ta ló tó bẹ́ẹ̀ láti gbà á ìwọ ló tó òwò bẹ́ẹ̀ ìwọ ló tó Jésù. Ìwọ ló tó láti gba ògo. Ìwọ ló tó Ọlọ́run mi. Màá fi yìn, màá fi yìn, màá fi yìn fún Jésù. Kò béèrè ìrànlọ́wọ́ mi rà bí kò ṣe yìn kò gbowó kò gbòbí bóyá ń bá fún lówó ṣẹ́ àfihàn máa fi yín fún Jésù tó gbà mí là àfihàn máa fi yín àfihàn fọlọ́dúnmarè kò béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìnyín kò gbowó kò gbòbí bóyá ń bá tún lówó sá máa fi yín a fi yìn fún Jésù tó gbà mí là. Ó a fi yìn a máa fi yìn máa fi fún Jésù kò béèrè ràn lọ́wọ́ mi ràn bí kò ṣe ìyìn bàbá kò gbowó kò gbòbí bàbá bóyá ń bá fún lówó ṣá àfihàn máa fi fún Jésù tó gbà mí là lift up all you máa fi yìn máa fi yìn máa fi yìn fún. Jésù kò béèrè náà lọ́wọ́ mìíràn bí kò ṣe yìnyín a kò gbowó kò gbòbí ó yá ń gbà fún lówó sẹ́ màá fi bàbá màá fi fún Jésù to to God with my feet, my feet, my feet, my feet fún Jésù kò bẹ́ẹ̀. nírètí ògo gòbí bàbá bóyá ń bá fún lówó ṣá bàbá fi yín dúpẹ́ àfi yín fún Jésù tó gbà mí mo dọ́kọ̀ kò gbowó kò gbòbí bóyá ń bá fún. Ooo máa fi yìn máa fi yìn fún Jésù tó gbà mí là. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó gbọ́ ọ́. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà tó kó ọyọ lọ́wọ́ ewu gbogbo. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó alágbá ńlá èyí tó ṣàánú fún ọ. Jésù ṣó ọba tó gbà mí là lọ́wọ́ ẹ̀kọ́ ọba tó gbà mí lọ́wọ́ ìyà ọba tó ní ètò rere fún ayé rẹ ni dúpẹ́ lọ́wọ́ rẹ̀ jésù ṣe ọba tó pọ̀ nípa àtàgbára jésù mà ṣe aláàánú mi ṣe dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ jésù yìí ọba tó lágbára lórí ohun gbogbo ọba tó lágbára lórí ohun gbogbo sẹ́ jésù mà ṣe jésù ṣe jésù mo fìyìn fún ọ wọ́n ló tó bẹ́ẹ̀ wọ́n ló ṣí wọ́n lẹ́ni tí ń pa Ísírẹ́lì mọ́ wọ́n lẹ́ni tí ń pa Ísírẹ́lì mọ́ tí kì í tògbé wọ́n la dó ti ayé ẹni wọ́n la sọ ayé ẹni dáradára wọ́n la gbórí ẹni sókè wọ́n tí ò jẹ́ kí ìtìjú mú ayé ẹni jésù mà ṣe o jésù ṣe o fìyìn fún láàárọ̀ yìí ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ give it to him exalt him from the bottom of your heart gbéga láti inú ọkàn rẹ níṣẹ́ Jésù mọṣíw ó tún mú ọwọ́ ní òtútù oṣù òtútù yìí lọ this march dúpẹ́ fún ìrìn àjò náà tí ń bá ọ rìn ọba tí òjò parẹ́ sínú ẹ̀ ẹni tó mú ọ la January jà ó ṣetán láti mú ọ la yòókù jà ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí kábíyèsí o Father we lift our voice to him praise to you we exalt your name because you are faithful. You are righteous God and holy God. Agbe ọ̀gá fún ìrìn àjò ayé wa. Jésù ṣe. Ọlọ́run mi ò mọ̀ ṣe. Ọlọ́run mi ò màmá sọ pé ò ṣe o. Ẹlẹ́dàá mi mo màmá sọ pé ò ṣe sẹ́. Ìbá má ṣe tìrẹ tó tì mí lẹ́yìn a mo ronú jinlẹ̀ mo màmá sọ pé o ṣe o ọlọ́run mi mo màmá sọ pé o ṣe o ẹlẹ́dàá mi ṣá mo màmá sọ pé o ṣe o ìbá má ṣe tìrẹ tó tì mí lẹ́yìn a mo ronú jinlẹ̀ o mo màmá sọ pé o ṣe o mo ronú jinlẹ̀ mo màmá sọ pé o ṣe o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlẹ́rùn mi mo màmá sọ pé o ṣe o ò bá gbọ́ lọ́rùn gàṣẹ́ ẹlẹ́dàá mi ṣá mo màmá sọ pé o ṣe ìbá má ṣe tìrẹ tó ti wà lẹ́yìn iṣẹ́ o àrònú jinlẹ̀ mo màmá sọ pé o ṣe ooo sọ fún ọlọ́run dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ gbẹ́ fún ìrìn àjò ayé rẹ tí òjò bàjẹ́ gbẹ́ pé ò jẹ́ kí ọ̀tá yí ayé rẹ dànù somebody lift up voice and give that thanks to the one that is worthy to receive it gbé ẹni tó pọ̀ nípa ti agbára ìgà Jésù máa ṣe thank you my righteous God thank you the Holy One of Israel gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín ká sọ fún ọlọ́run ọlọ́run tá a rí bí mo ti ṣẹ̀ṣẹ̀ ọ níbi tí mo kùnà ògo rẹ bàbá olúwa dárí àṣírí dè mí jì gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì gbogbo àṣírí dè gbogbo olúwa dáríjì Father forgive me all my sins cleanse me from every iniquity of my heart olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ rí ìwọ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n gbóhùn agbára rẹ kàyí makusa tálí makusa tẹ́lẹ̀ à kò jáde kẹtẹ́lẹ̀ mo kò sátẹ́lẹ̀ mo kọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kó fọwọ́ agbára rẹ hàn lórí ayé mi sẹ́ ẹ kò porúkọ jésù níbi tó wà ọlọ́run dárí àṣírí mi jì mí olúwa fi àánú lágbà mọ́lọ́run lánàá kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù gbogbo ẹ̀ṣẹ̀ mi pátá ọlọ́run dáríjì mi láàárọ̀ yìí makaili makaili saire talia orúkọ Jésù níbi tó wà sẹ́ that the Lord Jehovah God to forgive everything gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo èyí tí ò ń jákáyé mi gbọ́ ohùn rẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo èyí tí ò ń jẹ́ kí ayé mi gba ojútùú mọ́lọ́n porúkọ jésù dáadáa olúwa dárí àṣírí èmi jì mí ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ ìwọ ọlọ́run ó ní kí a lè má bẹ̀rù ìwọ ọlọ́run olúwa dárí àṣírí jì forgive me all my sin ayé mi ìjórí àánú lágbà kàdáńdà àbàkú ṣàtàlíà ẹ pe orúkọ jésù dáadáa mo káńdàlì mo kó sàtẹ́lì máa orúkọ jésù bí tó wà olúwa dárí àṣírí èmi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo sọ fún ọlọ́run kó dáríjì ọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ jésù ó yá wo ẹ̀ṣẹ̀ mi láàárọ̀ yìí ẹ̀jẹ̀ jésù for wash all my sin cleans me from every iniquities of my heart sọ fún ọlọ́run aláàyè kanana makusha tali makopẹ̀rẹ̀ kata sọ fún jésù sẹ fẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí olúwa dárí àṣírí mi jì mí ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ayé mi lónìí let my sin be forgiven. Let my sin be washed. Ask the Lord to cleanse you from all iniquities. Ẹ pe orúkọ Jésù dada. Olúwa dárí àṣírí èmi jì mí. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí lónìí. Mukadaya Kasanda Yabo Shata Kandali Mokope Repete Yabo. Orúkọ Jésù kó dáríjì ọ́. Olúwa dáríjì. Àṣírí èmi ni. Olúwa dáríjì. Ẹ̀ṣẹ̀ mi gbogbo ni. Olúwa dáríjì ọ̀rọ̀ rẹ kó fọhùn sí ayé mi let your word speak into my life ọ̀rọ̀ rẹ yóò fọhùn sórí iṣẹ́ mi let your word speak into my life ọ̀rọ̀ rẹ yóò fọhùn sí ọ̀nà mi gbogbo let your word speak to every situation of my life olúwa fọhùn agbára rẹ sínú ayé mi lónìí ní orúkọ jésù gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín. Ah, tó bá ń gbọ́ mi bí tẹ bá ti ń gbọ́ mi I want you to just please I told you comment please comment just you know just to make sure I'm hearing you you know I told you why because where I am I don't know where you are hearing me I don't know whether you are not hearing me so I want you to make sure you everybody is hearing me you know so please make sure you just say something uh, type nǹkan kan at least on uh, especially on that shower of blessing please make sure that if you are there, just type something. If you say, eh, eh, eh, eh, that's okay. I don't care. Hallelujah. Just make sure it's for you. I don't look at what you type. I don't. But just make sure you are. You are I want to make sure you are hearing me. Because ọ̀pọ̀lọpọ̀ ah, bàtà bá parí prayer tán ni àdé ah, àgbọ̀ mm, ah, yín màníbà mi lè mọ́ I don't have the earpiece in my ear so I can listen back. You know? Ẹ porúkọ Jésù ọlọ́run mo tọ̀ wá lónìí ó yá fọ ọkà ayé mi jẹ́ kí ayé mi gbóhùn rẹ <laughs> nínú oṣù tí mo wọ̀ yìí tí ayé ẹni bá gbóhùn olúwa let my life hear your voice o oh God ayé mi lónìí ó yá gbóhùn olúwa ó dán kí ìyípadà kó dé bá ayé ọmọ mi sẹ́ mẹ́kò orúkọ Jésù mi tó wà sẹ́ ìwọ ayé mi yìí ó yá ó yá ó yá gbóhùn olúwa láàárọ̀ yìí hear the voice of God Lásárù ó gbọ́ ohùn Ọlọ́run alààyè ó jáde ní ibojì ó yá ó yá ìwọ ayé mi yìí ìwọ ayé ọmọ mi yìí ó yá gbọ́ ohùn Olúwa hear the voice of the Lord ìwọ ayé mi yìí kàdáyà màkúṣà tálí màkàtà gbọ́ ohùn Olúwa hear the voice of the Lord mẹ́kọ̀ọ́ orúkọ Jésù màmá mi tó wà sẹ́ẹ̀ ó dangi ayé rẹ kó gbọ́ ohùn olúwa ìwà ayé mi yìí gbọ́ ohùn olúwa ìwà ayé ọmọ mi yìí gbọ́ ohùn olúwa ìwà ayé mi yìí gbọ́ ohùn olúwa let my life hear the voice of the Lord kabaka sodaka sadopeketeya kadomekesatelia kòsótàlímà kàpárùsàdé ẹ pe orúkọ Jésù ayé mi yìí my life. Hear the voice of the one that is Wakotaya. Kushundo borobekepe Site. Ẹ pe dada Jésù dáadáa. Ayé mi gbóhùn Olúwa. Gbóhùn Olúwa. Gbóhùn Olúwa. Gbóhùn Olúwa. Gbóhùn Olúwa. Gbóhùn Olúwa. Gbóhùn Olúwa. Gbóhùn Olúwa. Gbóhùn rẹ yìí kó gbóhùn ó dán kó kú lọ́wọ́ àṣetì ó dán kó kú lọ́wọ́ àmúbọ̀ ó dán kó kú lọ́wọ́ ìtìjú orúkọ Jésù dada ayé mi yìí gbóhùn Olúwa ní orúkọ Jésù hear the voice of the Lord ní orúkọ Jésù dada my life hear the voice of Jehovah God my life hear the voice of the Lord my life hear the voice of the King my life. yet the voice of Jehovah, my life. yet the voice of power. Ayé mi, gbóhùn Olúwa, dìde lẹ̀, kúrò lọ́wọ́ àṣetì, gbóhùn Olúwa. Ayé mi, gbóhùn Olúwa, kúrò lọ́wọ́ ìtìjú. Ayé mi, gbóhùn Olúwa, kúrò lọ́wọ́ ẹ̀kọ́. Ayé mi, ó dàn kó gbọ́ ohùn olúwa lónìí ó dàn kó gbọ́ ohùn olúwa lónìí gbọ́ ohùn olúwa sẹ́ gbọ́ ohùn olúwa sẹ́ gbọ́ ohùn olúwa sẹ́ gbọ́ ohùn olúwa sẹ́ ayé rẹ lónìí kó gbọ́ ohùn ẹ tó pọ̀ ní pàtàgbà kàdáàlì mọ̀ kó bẹ̀rẹ̀ sẹ̀tẹ̀ sọ fún jésù mi tó wà ayé mi yìí ó yá gbọ́ ohùn olúwa ayé ọmọ mi yìí kàdáàmà kúmbàdà síkàwádà kò sídàmà kú ṣàtẹlẹ ó yá màmá porúkọ Jésù ó nàgé ayé rẹ sẹ kó gbó ohun ẹni tó pọ̀ ní pàtàgbára yìí ó yá jáde lọ́wọ́ ẹ̀kọ́ ó yá jáde lọ́wọ́ òṣè jáde lọ́wọ́ ìbànújẹ́ ìwáyé mi yìí gbó ohun olúwa gbó àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa àmín bẹ́ẹ̀ kó gbàdúrà dáadáa pé kí ayé rẹ yìí kó gbó ohun olúwa lónìí kó kúrò ẹni tí ayé bá yé rẹ jẹ́ ó ní nǹkan tán sọ sí ni ẹni tí ayé sọ̀rọ̀ sí ayé rẹ̀ ó ní nǹkan tán wí fún ni ó dẹ̀ kí ayé tiẹ̀ kó gbóhùn olúwa yìí bẹ́ẹ̀ kó orúkọ Jésù mi tó wà sẹ́ ìwọ ayé mi gbóhùn olúwa kó gba ìyípadà bẹ́ẹ̀ kó orúkọ Jésù ayé mi gbóhùn olúwa kó gba ìyípadà ìwọ ayé mi gbóhùn olúwa wò kó lọ́wọ́ ẹ̀kọ́ ayé mi gbówó gbà kókó lọ́wọ́ òṣì ayé mi gbówó gbà kókó lọ́wọ́ ìbànújẹ́ ayé mi gbówó gbà orúkọ Jésù gbéga ayé rẹ lónìí ó gbówó gbà màkàbí máa sọ tó kàbàyà kèsì tèrè kókó ṣàtẹlẹ kàbàrà bàtú tèrè kó orúkọ Jésù ìwà ayé mi gbówó gbà let my life hear the voice of the Lord orúkọ Jésù dáadáa ayé mi gbóhùn Olúwa gba ìyípadà láti sísìn lọ ayé mi gbóhùn Olúwa màkàlí moko sàndáyàbò ayé mi gbóhùn Olúwa gba àtúnṣe lónìí gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa mo ní ẹni tó sọ̀rọ̀ sáyé ẹ̀ ohun kan ní ayé ẹlòmíì gbọ́ ẹlòmíì á lóun kan tí a so I hear the voice and that turn things around Oh, táyé rembo. ń gbọ́ mo ní kò ń ṣe pé wọ́n fi nǹkan kànyàn nìkan ni kán tó fi nnkan that the power of the word agbára tí ń bẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ lágbára no matter the distance no matter where you are that the the the, the voice is live ọ̀rọ̀ Iyene. dápẹ́ ọ̀rọ̀ ní ọlọ́run so sátani náà mọ̀ nípa ẹ̀ dáadáa pé ah mo ti bọ́ ọlọ́run gbé lọ́pọ̀lọpọ̀ i've been with God for so long mo ti mọ bó ṣe ń ṣe nǹkan pé tí nǹkan bá fẹ́ bàjẹ́ ọ̀rọ̀ ni kó sọ pé ẹ lọ fi nǹkan kàn án ẹ lọ da nǹkan lẹ̀ fún ẹ lọ fi nǹkan jókòjókòó sórí nǹkan ẹ bá tiẹ̀ jẹ́ ó ní nǹkan kan bá ti ṣe ọ̀rẹ́ di ọ̀rọ̀ ni kí ayé tiẹ̀ kó wá gbóhùn olúwa lónìí kó gba àtúnṣe ni bẹ́ẹ̀ kó porúkọ jésù mi tó wàṣẹ́ ìwọ ayé mi yìí hear the voice of the Lord gbọ́ ohùn olúwa ohùn olúwa ni kò gbọ́ láàárọ̀ yìí Lásárù wọn ló ti parí fún wọn ló ti rún pàrọwátá wọn ló ti bàjẹ́ àìlè ah, ah. màkó takáìlè màsáìlà wọn ló ti rún pàrọwátá wọn ló ti bàjẹ́ wọn ni kò ṣeé ṣe fún wọn ṣùgbọ́n ayé ẹ̀ ó gbọ́ ohùn olúwa lónìí ó sì dìde. Si ó ní Lásárù jáde wá ohun kan jáde sí ayé rẹ̀ èyí tó dá ìrètí padà fún ohun kan jáde sí ayé rẹ̀ èyí tó gbé ògo pàdé ayé rẹ̀ ni ó dá láàárọ̀ yìí ìwà ayé tèmi náà mo fẹ́ kó o gbọ́ ni ohun olú ọlọ́run alààyè ìwà ayé mi yìí mukaili makasaida mokodi mokope rẹpẹtẹ ó yá gbọ́ ohun ẹ tó pọ̀ nípa dàgbára ó dàn kó dìde lẹ̀ kí àtúnṣe kó bọ́ ọ lónìí mùkóbà kú ṣàtẹ̀rìà ó dàn kó dìde lẹ̀ kí ọwọ́ ọ̀tún kó kàn ọ́ ìwà ayé mi yìí gbóhùn ẹni tó pọ̀ nípa ti agbára àtúnṣe ńlá kó bọ́ ọ lónìí màkàlì mọ̀kóbẹ̀ ró pẹ̀tẹ́kẹ̀tẹ́ sọ fún ọlọ́run alààyè ayé mi gbóhùn olúwa ayé mi gbóhùn olúwa ayé mi gbóhùn olúwa dìde lẹ̀ lọ́wọ́ ìyá ayé mi gbóhùn olúwa ó yá kó lọ́wọ́ ẹkún sẹ̀ ìwọ ayé mi gbóhùn olúwa ó yá kó lọ́wọ́ òṣì abálọ́run lanu kó gbàdúrà ó dá kí ayé rẹ gbọ́ ohun ẹ tó pọ̀ ní pàtàgbára ni ó dá kí ayé rẹ gbọ́ ohun ẹ tó pọ̀ ní pàtàgbára ni ó dá kí iṣẹ́ rẹ gbọ́ ohun ẹ tó pọ̀ ní pàtàgbára ni ó dá kí ayé ọmọ rẹ gbọ́ ohun ẹ tó pọ̀ ní pàtàgbára ni ó dá kí ilé rẹ gbọ́ ohun ẹni tó pọ̀ ní pàtàgbára ni ìwà ayé mi yìí ó yá gbé ohùn olúwa o ó yá kó lọ́wọ́ ẹkún ìwà ayé mi yìí ó yá gbé ohùn olúwa ó yá kó lọ́wọ́ òṣì gbogbo alágbára tí ń bá ayé mi dùn gbàgbà àgbà tó fẹ́ kí ayé mi dìde lẹ̀ lónìí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ wọlé kàdáyà kò ṣàǹdà ẹ wọlé kàdímọ̀ kó pẹ̀rẹ́sàtẹ̀ ẹ wọlé kàdúmà kúṣà tẹ́lẹ̀ ẹ wọlé ìwáyé mi gbọ́ ohùn olúwa gbọ́ gbọ́ kó o gbà túṣe gbọ́ kó o gbà túṣe gbọ́ kó o gbà túṣe gbọ́ kó o gbà túṣe gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa epo orúkọ jésù o méjì ni if you can hear the voice of God you have to hear other voice there is nothing called natural I don't really believe In a word, I'm lucky. Ah, My any luck. Forget about it. There's nothing called luck. Kò sí nǹkan any ah, only luck. Nothing like that. So far there is a God that is in charge of everything. So far there is a God. Tó tún wà pé ẹni tó ń pè as in charge of everything òun ló wà lórí àkóso ohun gbogbo so there is nothing called máa any lucky máa any luck any whatever you want to put it ah kò sí kan tó jọ bẹ́ẹ̀ èmi ò believe bẹ́ẹ̀ pé ah máa ń luck gan wọ́n fún orí ọ̀fẹ́ lórí gbà because ọba kan wà tí ń jọba lórí ohun gbogbo there is a king that reign in the affairs of men mi ò bẹ́ẹ̀ kíkà jábọ́ lára ewé kí ọlọ́run má mọ̀ sí nípa rẹ̀ kí ló ṣẹlẹ̀ nínú ayé rẹ tí ọlọ́run ọmọ ó lè dákẹ́ ni whether good or bad kò sí lè tó ṣẹ̀yìn ọlọ́run ní ọlọ́run níbo ló wà kò kú omi tó wà ọlọ́run níbo lójú ẹ wà ó wà níbi tó wà sẹ́yìn nothing move in nothing change ah báwo ni kílé báwo lè ṣe wá ṣẹlẹ̀ ó lè fàyè gbà á ah kò gbúdọ̀ dákẹ́ nítorí ọ̀rọ̀ rẹ ni olúwa má gbàgbé mi <laughs> olúwa má gbàgbé mi bàbá olúwa má gbàgbé mi olúwa má gbàgbé mi ọ̀rọ̀wọ̀ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú ayé mi olúwa má gbà bàbá mi o olúwa má gbàgbé mi kábíyèsí olúwa má gbàgbé mi bàbá olúwa má gbàgbé mi. Ah! olúwa má gbàgbé mi àwòrán ìrànlọ́wọ́ nípa ìgbọ́njú ayé mi olúwa má gbàgbé mi bàbá olúwa má gbàgbé mi olúwa má gbàgbé mi olúwa má gbàgbé mi kábíyèsí olúwa má gbàgbé mi. Ah ìwọ ìran ìrànlọ́wọ́ nípa ìpọ́njú ayé mi olúwa mọ́ ọlọ́run mi olúwa má gbàgbé mi abíyèsí bàbá olúwa má gbàgbé mi abíyèsí olúwa má gbàgbé mi ó olúwa má gbàgbé mi ah, ìwọ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú ayé mi olúwa má gbàgbé mi ẹ pé orúkọ jésù ìwọ ohun àṣetì èyí ayé ń sọ èyí ayé mi ń gbọ́ ìwọ ohun àìrọ́kọ àìrọ́mọ bí àríṣẹ́ṣe ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa lónìí ó yẹ wọlé dohun ìgbàgbé ọlọ́run lánàá kó gbàdúrà that the Lord Jehovah God to silent every voice that is not of God in your life bí kò porúkọ Jésù dáadáa mi tó wà sẹ́ gbogbo ohun agbé ayé ẹni ṣálẹ̀ gbogbo ohun tí ò fẹ́ kí ayé mi dìde lẹ̀ gbogbo ohun tí ò fẹ́ kí ayé mi ṣeré ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ó yá wọlé láàárọ̀ yìí mọ́lọ́nlánu kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù gbogbo ohun tí ń bá ayé mi dúró gbogbo ohun tí ń gbé ayé mi ṣánlẹ̀ gbogbo ohun tí ò fẹ́ kí n ga ẹ gbọ́ ọ̀rọ̀ yìí makali masaida ẹ pe orúkọ jésù mi tẹ wá ìwọ ohun tí ò fẹ́ kí n mú rere jáde ìwọ ohun tí ò fẹ́ kí ìrìn àjò mi dà ẹ pe orúkọ jésù dáadáa gbogbo ohun tó lòdì sí ìṣerere inú ayé mi gbogbo ohun tó lòdì sí ìgbéga gbogbo ohun tó lòdì sí àṣeyọrí ẹ pe orúkọ jésù màmá ó yá nínú ayé àwọn ọmọ mi gbogbo ohun tí ò fẹ́ kí n rí ọwọ́ yọ ẹ pe orúkọ jésù wo ohùn ìgbọ́ ọ̀rọ̀ olúwa ẹyẹ dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ pe orúkọ jésù let the voice of the contrary voice that is not of God every voice that is not of Jehovah God every voice of failure every voice of stagnancy and barrenness and sickness gbogbo nǹkan yìí mà ṣáìdá ẹ pe orúkọ jésù. ìwọ ohùn inú ayé mi lónìí ó yà gbọ́ ohun Jésù ó yà dákẹ́jẹ́ ó yá ó yá màmá bolúwaṣẹ ìwọ lórí iṣẹ́ mi lónìí ìwọ ohùn lórí ayé àwọn ọmọ mi ìwọ ohùn lórí ọ̀nà mi gbogbo ní orúkọ Jésù ọ̀rọ̀ lónìí kadene mokote sodima kuperia lozida kushatuda makudadi makushetelia gbogbo ohun tó lòdì sí ìṣeré rẹ gbogbo ohun tí ò jẹ́ kí n gbọ́wọ́ òkè gbogbo ohun tí ò fẹ́ kí n ṣe ẹ pe orúkọ Jésù ìwọ ohun every voice ìwọ ohun tó dá mi dúró ìwọ ohun tó dá ìpín mi dúró ìwọ ohun tó dá ayé mi dúró gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa mi fẹ́ kó gbàdúrà láàárọ̀ yìí bá ohun yẹn wínú ayé mi. And sometimes the voice can be a continuous thing. ó lè jọjọ́ kan lọ́sọ̀ ohun yẹn ṣùgbọ́n ohun yẹn á máa ṣiṣẹ́ rẹ̀ lọ ohun yẹn lè ṣiṣẹ́ nú ayé ẹlòmíì tí yóò fi kú ọ̀rọ̀ kan ni mọ̀ ṣe rere mọ̀ ga mọ̀ ju orí ṣe má ṣàánú ẹ̀ a voice be released and that voice can continue in your life in someone's life forever ohun yẹn láàárọ̀ ìmọ̀ fẹ́ kó bo bọ ohun yẹn wí ohun tí ń dá ìṣeré mi dúró mo ní kò ṣe pé wọ́n fi nǹkan kan èèyàn wọ́n ti parí nǹkan kán tó fi nǹkan kàn ọ́ kán tó da ògùn lẹ̀ kó tó tẹ̀ kọjá wọ́n ti parí nǹkan lórí ẹ̀ ohun ti jáde ọ̀rọ̀ ni ọlọ́run fi dá ayé sátani ó ti bá jẹ́ ó ti bá ọlọ́run gbé ó ti mọ̀ nípa ẹ̀ dáadáa he has, he has knew about the voice ó ti mọ̀ nípa ohun yẹn so ọ̀rọ̀ ni that's why the bible, bible told us the power of life and life and death is in your tongue ó wà ní so sátani ń lò ìwọ ọmọ lágbájá báyìí ni kò rí fún ọ ó tán nìyẹn wọ́n lè wọ́n lè lọ nǹkan míì mọ́ wọ́n lè ṣe oríṣiríṣi as a commitment hmm, gbogbo nǹkan lọ mú lọ pẹ́ ewúrẹ́ yẹn lọ ṣe nǹkan yẹn lọ mú nǹkan yẹn wá is a commitment ó kọ ó fẹ́ sátani fẹ́ kọ commit sí ni ìná lọ mórí èèyàn wá is not just to know their uh, their commitment to him ìgbésẹ̀ yẹn ìgbà míì ọlọ́run sọ pé lọ fún yàn lọ́rẹ lọ ṣe nǹkan báyìí kò í ọlọ́run ò lè bless ẹ without ọrẹ yẹn ó lè bless ẹ without it but he just want you to commit to it so lọ ṣe nǹkan báyìí ẹgbẹ́ bọ is a just a act of commitment you know so eh, so ohun yẹn ṣùgbọ́n ohun kan ti kọjá sórí ẹ̀ pé ìwọ báyìí ibi tó bá dúró sí nǹkan báyìí ni kò máa ṣẹlẹ̀ sí ẹ òun náà ni mo fẹ́ kó dá dúró láàárọ̀ yìí gbogbo ohun tí ń gba ohun rere sọnù lọ́wọ́ mi gbogbo ohun tí ò fẹ́ kí n rí ọ̀nà gbégbà gbogbo ohun tí ò fẹ́ kí n rí ṣe ẹ gbọ́ olúwa ohun tó fẹ́ jáyé mi wò wò that want to naked your lie that voice that want to naked your dreams ohun tó bẹ́ẹ̀ já ayé àwọn ọmọ mi wòwò ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa lónìí ó yẹ dákẹ́jọ́ ọmọ ọlọ́run lánàá kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ohun tó bẹ́ẹ̀ já ayé mi wòwò ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ dákẹ́jẹ́ màmá gbàdúrà ó yá dákẹ́jẹ́ bàbá ó yá lórúkọ jésù ẹ dá ohun yẹn dúró ohun tó fẹ́ dá ayé mi wò olúwa dá ohun yẹn dúró nú ayé mi lónìí kàbó kàbálì màsáìdá ohun tó fẹ́ dá iṣẹ́ mi wò ní orúkọ jésù olúwa dá ohun yẹn dúró láàárọ̀ yìí ọmọlọ́run lanu kó gbàdúrà olúwa dá ohun yẹn dúró láàárọ̀ yìí gbogbo ohun tó ń gba orin sọnù nínú ayé mi that voice that is robbing me of blessing that is robbing me of glory. ohun tí ń gbé ní ọ̀nà mi gbogbo ohun tí ń gba orin sọnù ohun tí ń da iṣẹ́ mi dúró ohun tí ò fẹ́ kí n ṣe ohun tó yẹ kí n ṣe láyé gbogbo ohun abárijẹ́ gbogbo ohun gbogbo ohun ajínigbé lọ that silent gbogbo ohun afi ayé ẹni ṣẹrú amú ayé ẹni jìyà ó yá lórí iṣẹ́ mi lónìí ah sire. gbogbo ohun tí ò fẹ́ kó rọ́kọ láyé ní orúkọ Jésù gbogbo ohun tó ń jẹ́ kí oore fún ayé ẹni rú ní orúkọ Jésù ìwọ ohùn yìí somebody pray that the Lord Jehovah go to silence those voice in your life ohùn yìí dákẹ́ nú ayé mi ohùn yìí dákẹ́ lórí iṣẹ́ mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa bẹ́ẹ̀ kó sọ fún Ọlọ́run àkókò ti tó ọlọ́run alàyè fẹ́ wá gbá ààrẹ àná ayé mi jẹ́ ń kúrò lọ́wọ́ ẹ̀yà jẹ́ ń kúrò lọ́wọ́ ogun ọ̀tá Bible tell after you have suffered a little while mo ti jìyà tó ọlọ́run alàyè ìyà ò yẹ mí ìyà yẹ mí mo sáré tọ̀ Jésù wá o ẹ̀gàn ò yẹ mí o mo ti dọmọ ìgbàlà bàbá ìyà ò yẹ mí kábíyèsí ìyà ò yẹ mí mo sáré tọ̀ Jésù wá o ìyà ò yẹ o mo ti dọmọ ìgbàlà àmúbọ̀ ò Ah ẹ̀gàn òyẹ̀mí mo sáré tọ̀ Jésù wá o àṣetì òyẹ̀mí o mo ti dọ́mọ ìgbàlà bàbá o ìyà òyẹ̀mí ọlọ́run mi ìyà òyẹ̀mí mo sáré tọ̀ Jésù wá o ẹ̀gàn òyẹ̀mí o mo ti dọmọ ìgbàlà mo ti dọmọ ìgbàlà bàbá mo ti dọmọ ìgbàlà lórí ayé mi o tọmọ ìgbàlà bàmí ti dọmọ ìgbà lórí ọmọ mo ti dọmọ ìgbà lórí aya mi ó yá lórí iṣẹ́ mo ti dọmọ ìgbà orí ọmọ rẹ sẹ́rìn ó yá kò yá ayé rẹ lọ́mọ́rin ó yá kò yá iṣẹ́ rẹ ó yá ìyá òyẹ mi sẹ́ ìyá òyẹ mi mo sáré tán Jésù wá o ẹ̀gbọ́n òyẹ mi o mo ti dọmọ yìí gbàlà wọ́n tó ti ṣe àkíní ẹ̀ ṣe ẹ̀. and also I'm thinking like uh, I think I'll be coming in in the morning like this um, during my stay here. Uh, I think I'll be coming in the morning like this, and also I will look into 11 o'clock time. So I think it's more easier for me. So please make sure you share it. Call somebody in. Do that. Spread it. You can share. Today is uh, two. Share it to two people Find two people, two people. You don't have to share two eyes on your page. Just share two to people. I don't believe you should share your page as much. Make any difference to me. You share as much as possible on your page. Share it. Just share it to two people. Two people, not on your page. You don't need to share much on your page. Just two, find two people as a message to somebody. Even though they don't listen now, one day they will listen to it i hear testimony like that that ọmọ máa fi ránṣẹ́ òun kan máa ń wò gbọ́njọ́ kan kò sẹ́ni tí ò ní gbàdúrà kò sẹ́ni tí ò ní gbàdúrà ó dá kéèyàn gbà ní ìrọ̀rùn bó ṣe ń gbà yìí kó mọ jù wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. kò sẹ́ni tí ò ní gbàdúrà nínú ayé yìí èèyàn gbàdúrà because bí di pé nínú ayé yìí ẹ ò rí ìpọ́njú ah pásítọ̀ kí lẹ̀ ń sọ hmm. ó ní ṣùgbọ́n má wo ìpọ́njú yẹn wo ìṣẹ́gun tó ń bọ̀ ṣùgbọ́n ẹ tújú ká torí ẹ ti ṣẹ́gun ayé ẹ pe orúkọ Jésù láàárọ̀ yìí Ọlọ́run já ayé mi gbà lọ́wọ́ lágbá tí ń dààmú ayé mi lọ́wọ́ èṣe tí ò fẹ́ kí n ṣe rere lọ́wọ́ àyíká àtàyídà tí ò fẹ́ kí n ga láyé ẹlòmíì àyíká àtàyídà ló wà in the place ibi tó dó sí agbègbè rẹ̀ ní kò fẹ́ jẹ́ kí ire kí ire kí ire tọ̀ wá ohun tó ń dáwọ́lé ni ayé ń yí dànù wọn lọ́wọ́ ẹ pe orúkọ Jésù láàárọ̀ yìí olúwa já ayé mi gbà kònánà mo kó sàdédì màkà pòtọ́rì mo kó ṣètìlẹ́à pe orúkọ Jésù mi tó wà sẹ́ ẹni tó pọ̀ ní pàtàgbára ẹ gba ìpè mi lọ́wọ́ ìtìjú oṣù ọ̀tún rèé eléyìí ò gbúdọ̀ tún sọnù mọ́ mi lọ́wọ́ ayé ò gbúdọ̀ tún jálè gbà mọ́ lọ́wọ́ ó yá ó yá ó yá ó yá kò mà káàdé mo ṣàdàyàdà kadoma ikú ṣẹkẹ nelimu kó bẹ̀rẹ̀ à ó yẹ jáyé mi gbà dàgbà dàgbà dàgbà dàgbà dàgbà ó yá dàgbà olùgbàlà dàgbà ní orúkọ Jésù ẹ gba ayé mi lọ́wọ́ ẹ̀pọ́njú ẹ gba ayé mi lọ́wọ́ ìtìjú gbogbo agbálagbá tí ń dààmú ìpè mi ayé mi gbogbo alágbá tí ń dààmú ìṣeré mi ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé ó dákálágbá tí ń dààmú rẹ kó wọlé ó dákálágbá tí ń pọn lójú kó wọlé ó dákálágbá tí ń fi àjáyé rẹ lókojú kò tì ẹ pọ orúkọ Jésù dára Olúwa ti alágbá tí ń dààmú ayé mi Olúwa ti alágbá tí ń dààmú ìpín mi alágbá tí ò fẹ́ kí n ṣe rere ó yẹ Olúwa dójú tì ẹ já ayé mi gbà já ayé mi gbà já ayé mi gbà já ayé mi gbà já iṣẹ́ mi gbà já ọ̀nà mi gbà já ìdáwọ́lé mi gbà ó dá kó yọrí síre fún mi nínú ọdún yìí ẹgbẹ̀tọ́ mi jáde ẹ̀tọ́ ọmọ mi ẹgbà jáde gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa orúkọ Jésù gbogbo agbá gbogbo ipá tí ò fẹ́ fi ààyè gbà mí olúwa ṣe mọ́ṣẹ́ mo ló oṣù ọ̀tún rèé this is the new month níṣẹ́ ni gbogbo alágbára tí o fẹ́ o tún fẹ́ o gbọ́dọ̀ tún rìnrìn àjò yìí lófo gbogbo ipá tí o fẹ́ fi àyè gbà mí kí n ga láyé wọn Joseph wọn ò fẹ́ fi wọn fẹ́ fi wọn fẹ́ fàyè gbà á David they don't want to allow him to prosper bẹ́ẹ̀ ni gbogbo ipá èyí tí o fẹ́ fi àyè gbà ayé mi yìí they don't want to allow me to progress that don't allow that don't want to allow me to move forward every power that don't want to allow my life to receive the blessing gbogbo agbára tó ń ti o ètò oníkiri máa fo ayé mi rú ọlọ́run Ísírẹ́lì ṣe máṣe láàárọ̀ yìí ẹ dá ogun ayé mi lẹ́jọ́ ó yá ó yá màmá lánàá kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù pikaba kata ikato kati kandoba kushada gudanima kumbe kushateli mokobelia matobi kushataka peorobeka gbogbo agbákagbá tí ò fẹ́ kí ayé mi ga olúwa dá ogun ayé mi lẹ́jọ́ lónìí kó o dá mi láre dá mi láre bàbá dá mi láre bàbá dá ogun ayé mi lẹ́jọ́ láàárọ̀ yìí ó yá màmá lánàá kó gbàdúrà dá ogun ayé mi lẹ́jọ́ láàárọ̀ yìí ní orúkọ Jésù lánàá kó gbàdúrà dá ogun ayé mi lẹ́jọ́ láàárọ̀ yìí mo ní kó gbàdúrà ni kọ́lọ́run kó dá ogun ayé rẹ lẹ́jọ́ da lẹ́jọ́ bàbá ó yá dá lẹ́jọ́ bàbá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín those in America you can also listen eh, eh, you can also use the phone line the phone line is on the that mean the phone line you can listen to the phone line a lè gbọ́ àdúrà ní orí phone náà I think um, we are working gradually gradually to make it. You thank and thank God for the people that God used mo gbàdúrà fẹ́ni ẹ̀ kọ́lọ́run kó gbàdúrà fún wọn kó lọ bá mi súre fún wọn. You know, so you can also use to the phone line. You can join through the phone line. I told us, but now we're going to manage ourselves. Anyone, whether it's showers of blessing is the one working, we use. Whether it's uh, Facebook, just make sure you are familiar with everything. Tell you bá ṣiṣẹ́, ilé àṣẹ. Hallelujah. And so familiar with everything. The phone line is on also you can also use the phone line to join the prayer you know uh, so you can use the phone line to to log in. ẹ pe orúkọ Jésù ẹ gba ayé mi lọ́wọ́ ẹ̀kọ́ Olúwa gba ayé mi lọ́wọ́ ẹ̀kún yìí ayé mi ò sọkún mọ́ ayé mi ò gbọ́dọ̀ sọkún mọ́ ẹ gbé ayé mi dìde Olúwa mú mi kó nú ìyà ẹ gbé iṣẹ́ mi dìde Olúwa mú mi kó lọ́wọ́ ìtìjú ohun tó ń ṣẹlẹ̀ sí mi olúwa dá dúró èmi ò mọ̀ sọ fún ọlọ́run ó mọ ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ tí nǹkan bá ń ṣèyàn èèyàn ló mọ̀ dókítà gangan ò lè mọ̀ èèyàn lè ṣàlàyé fún dókítà dókítà eh, ibí yìí ni eh, i don't see anything ah dókítà ibí yìí ni ṣùgbọ́n ìwọ ló mọ ohun tó ń ṣe ọ́ olúwa tó ń ṣẹlẹ̀ nínú ayé mi yìí àìrọ́kọ̀ àráyà àìrọ́mọbí yìí àìríṣẹ́ṣe yìí àìróore mú yìí àìdàgbànú oore yìí olúwa dá dúró ohun tó ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ mi yìí olúwa dájú kàdáàdì mu kó bàbá sà kò ṣàǹdó bu kò ṣèkété kò ràmẹ́kẹ́ tẹ̀kẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ ó yá ó yá ó yá màmá lánàá kó gbàdúrà ohun tó ń ṣẹlẹ̀ lórí iṣẹ́ mi yìí olúwa dájú ọwọ́ ogun kúrò ọwọ́ àjà fi ayé mi sílẹ̀ ó yá màmá ń bolo wà orúkọ jésù orúkọ jésù orúkọ ńlá jésù ẹni tó pọ̀ nípa àtàgbà ohun tó ń ṣẹlẹ̀ ní ayé mi yìí olúwa dádúró lánàá kó gbàdúrà ni ohun tó ń ṣẹlẹ̀ lórí iṣẹ́ mi yìí olúwa dádúró ohun tí ò fẹ́ kí n rọ́mọ bí yìí olúwa dádúró what everything that I want to allow me to prosper ohun tó ń ṣẹlẹ̀ yìí sọ fún ọlọ́run ohun tó ń ṣẹlẹ̀ yìí tó tó rínú ayé ọmọ rẹ tó mú tó mú ọ sọkún ohun tó ń ṣẹlẹ̀ nú ayé ọkọ rẹ tó fẹ́ ó yá láàárọ̀ ẹni kò sọ ní orúkọ jésù olúwa dádúró ohun tó ṣẹlẹ̀ ní ọ̀nà mi yìí olúwa dádùá kàgádà kùsàtà ohun tó ṣẹlẹ̀ ní ilé mi yìí olúwa dádùá níbo lo wà láàárọ̀ yìí sọ fún jésù pé ohun tó ń ṣẹlẹ̀ ní ayé rẹ yìí dádùá bàbá dádùá ohun tó ń ṣẹlẹ̀ tí mi fẹ́ yìí àìrọ́mọ bíi mi nì gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa á bá wọn kan bẹ́ẹ̀ n ò fẹ́ láyé mi máa àbàmọ̀ kan bẹ n ò fẹ́ láyé mi mọ́ bá mi mú kúrò Jésù ra lágbára àmì mú kúrò Jésù wá dá mi láre óyá óyá àbàmọ̀ kan bẹ n ò fẹ́ láyé mi mọ́ àbàmọ̀ kan bẹ o. Oh mo fẹ́ lórí iṣẹ́ mi máa ó bá mi mú kúrò Jésù alágbára bàbá bá mi mú kúrò Jésù padà mi láre. àbàwọn kan bẹ o mo ò fẹ́ lórí iṣẹ́ mi máa àbàwọn kan bẹ n fẹ́ lórí ọmọ mọ́ṣẹ́ bá mi mú kúrò Jésù alágbára alágbára ò bá mi mú kúrò Jésù adá mi óyá óyá óyá óyá bá wọn kàn bẹ́ẹ̀ n ò fẹ́ láyé mi má ọlọ́run á bá wọn kàn bẹ́ẹ̀ o n ò fẹ́ láyé mi má. Ah! Bá mi mú kúrò Jésù agbára bá mi mú kúrò Jésù adá mi àrí lórí ọmọ o alágbára mú kúrò sẹ àṣetì lórí iṣẹ́ àṣetì lórí gbogbo ọ̀nà ọlọ́run tó pọ̀ nípa tagbára bà mí óyá óyá àbáwọn nǹkan bẹ́ẹ̀ o n ò fẹ́ lórí iṣẹ́ mi mọ́. <laughs> àgbà wọn kan bẹ́ẹ̀ n ò fẹ́ láyé mi mọ́. bá mi mú kúrò Jésù ta agbára alágbára bá mi mú kúrò Jésù padà mi óyá óyá óyá óyá àgbà wọn kan bẹ́ẹ̀ n ò fẹ́ láyé mi mọ́. sọ fọlọ́run àbáwọn kan bẹ́ẹ̀ o lò pẹ́ ó ti pẹ́ bàbá mẹ́ma ah, bá mi mú kúrò Jésù alágbára ó oh, bá mi mú kúrò Jésù adámilárègùn ó yá sọ fún Ọlọ́run tó gbà lọ́wọ́ ìyàsẹ́ lọ́wọ́ àṣetì lọ́wọ́ àmúgbọ́ àbáwọn kan ń bẹ o n fẹ́ ló lé mi mọ́ ó yá ó yá àbáwọn kan ń bẹ ọlọ́run ò fẹ́ lẹ́nu iṣẹ́ mi mọ́ má mímú kúrò Jésù alágbára á bá mímú kúrò Jésù adámi ìlàrí óyá óyá á kan bẹ n ò fẹ́ láyé mi ná ọlọ́run á bá wọn kan bẹ n ò fẹ́ láyé mi mọ́ bàbá bá mi mú kúrò Jésù agbára sọkún sí lọ́rùn bá mi mú kúrò Jésù wá dá mi láre ẹ pe orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run lónìí ẹ pa ìtìjú mi rẹ́ ẹ̀yin ogun ẹ̀yin ogun ọ̀run lónìí ẹ pa ìtìjú ayé mi rẹ́ ẹ̀yin ogun ọ̀run lónìí kàálì masaida, ẹ mú ìbànújẹ́ ayé mi kúrò ẹ̀yin ogun ọ̀run lónìí kàbúkà bí rìsẹtẹ yaba ẹ mú àbàwọn ayé mi ohun táyé fi ń gàn mí yìí kò rọ́pò kò tí ì bímọ ọdún wo ló ti wàá lo ebòtù tí ì rí gbègbèlù ẹ ọdún wo ló ti ń ṣiṣẹ́ ó ti graduate láti jọ ìkó tẹ̀ tí ì ṣe kankan àwọn ọmọ ẹ ti gọlọṣọ gọlọṣọ báyìí ni wọn ṣe níbo àwọn ẹ ẹ wọn sì ń gbàdúrà fún wọn kiri ni ẹ pe orúkọ Jésù àbàwọ́n yìí pàdánù ayé mi o tó o bá mú ti námánì kúrò olórí ogun ńlá kàbákò sàǹdàyà ṣùgbọ́n nǹkan gbé sálẹ̀ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ bó ló wà láàárọ̀ yìí àbàwọ́n ti ń ga ayé mi o mọ̀nà ni mo kó pèpè sète àbàwọ́n ti ń ga iṣẹ́ mi o èyí tí ò jẹ́ ẹran wọ́yọ̀ ó yà parẹ́ láàárọ̀ yìí. àbàwọ́n lórí iṣẹ́ mi parẹ́ láàárọ̀ yìí àbàwọ́n nínú ayé àwọn ọmọ mi parẹ́ láàárọ̀ yìí àbàwọ́n nínú ayé mi ò kàdáàdì mú kó ṣàdá gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín even though I'm leading the prayer even though mò ń sọ àdúà it's okay but I want you to make the prayer a personal prayer to yourself it has to be truly you are joining the line but anytime, any moment, make it personal to yourself. It is more better to make it personal. You make it you personalize it to yourself. Yes, when you personalize it to yourself, okay, it, the atmosphere you create, the act you have, your thought towards it, make it personal to yourself. Create the atmosphere that is personal. Even though I'm saying something, I'm leading, but it's okay but make it personal to yourself hallelujah ẹ pe orúkọ jésù olúwa jẹ́ kí ọwọ́ mi jáde fún rere ó dán kí ọwọ́ rẹ kó le bá ohun tí ayé mi ti ń lé láti ọdún yìí tipẹ́tipẹ́ ẹ gbà fún mi ní oṣù máṣí máṣí yóò gbọdọ̀ tún bọ́ january ti lọ february ti lọ eléyìí ò gbọdọ̀ tún sọnù ẹ gbérí ayé mi kò mí ẹ múrí ayé mi lé mi lọ́wọ́ haile makapa sutaya ẹgbẹ́rí ayé mi kò mí ẹmúrí ayé mi lé mi lọ́wọ́ ó yẹ ó yẹ màmá ń bolo wá láàárọ̀ yẹn gbárí ayé mi fún mi ó yẹ ó yẹ ó yẹ orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹmúrí ayé mi lé mi lọ́wọ́ ẹgbárí ayé mi fún mi ìrì ayé rẹ kó jáde fún ọ ìrì ayé rẹ kó jáde fún ọ ìrì ayé ọmọ rẹ kó jáde fún ọ ìrì ayé ọkọ rẹ kó jáde fún ọ ní orúkọ Jésù ó yá gbọ́ àdúrà thank you my father thank you my daddy thank you holy spirit ó ṣé bàbá ẹnìkan gbàdúrà sọ fún ọlọ́run ẹ jẹ́ kí ìgbédìde mi bẹ̀rẹ̀ kankan ẹnìkan gbàdúrà àdúrà rẹ ni bẹ́ẹ̀ ni sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbédìde mi kó bẹ̀rẹ̀ kíákíá sọ fún ọlọ́run ayé jẹ́ rí ìgbédìde mi ayé kó rí ìgbédìde mi ẹsẹ̀ alágbára kó sọnù nínú ayé mi ẹnìkan mo gbàdúrà ẹsẹ̀ alágbára ohun tí mò ń wò yìí ẹsẹ̀ alágbára kó sọnù nínú ayé ẹ ìgbédìde mi kó ṣẹlẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ alágbára kó sọnù nínú ayé mi ìgbédìde mi kó bẹ̀rẹ̀ kankan ó yà sọ dàdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹni tó pọ̀ nípa tàgbára ẹ jẹ́ kí ìgbédìde mi kó bẹ̀rẹ̀ kankan ẹsẹ̀ alágbára kó sọnù nínú ayé mi mọ́lọ́n lanu kó gbàdúrà ìgbédìde kó bẹ̀rẹ̀ nu ayé ẹsẹ̀ alágbára tí ń dààmú rẹ lónìí kó sọnù ìgbédìde èmi kó bẹ̀rẹ̀ kankan ìkàpà kó ṣàtà nínú ọdún yìí ìgbédìde èmi kó bẹ̀rẹ̀ kọ́lọ́run kó gbé ọ dìde kò gbúdọ̀ pẹ́ ní orúkọ Jésù ìgbédìde àwọn yà àwọn ọmọ mi kó bẹ̀rẹ̀ kankan ẹsẹ̀ alágbára kó sọnù sẹ́ ó yá ní bolo wa ìgbédìde èmi lórílẹ̀‐èdè yìí remember promotion is from the Lord promotion is from the Lord it's not from the east not from the west. He declared it. The promotion is not from the east, not from the west, it's from the Lord. The Lord should lift you up. The lifter of your head. And then gbé orí ẹni sókè. Ó yẹ gbé orí mi sókè. Gbé bọ́dé. Bàbá gbé orí majori sókè, mi gba bọ́dé. Jẹ́ mi Ah! gbòórí mi sókè májórí mi gbà bọ́dé sọ fún ọlọ́run gbòórí mi sókè májórí mi gbà bọ́dé bá mi gbòórí mi sókè májórí mi gbà bọ́dé jẹ́ kó rí mi sọ́rẹ́ jẹ́ ká yé mi gbáre nínú oṣù yìí gbòórí mi sókè májórí mi gbà bọ́dé sọ fún ọlọ́run àdúrà ni kò gbà gbàyé mi sókè má jayé mi gbà bọ̀dé lórí ọmọ gbàyé mi sókè má jayé mi gbà bọ̀dé jẹ́ káyé mi sọ̀rẹ́ jẹ́ káyé mi gbáre bàbá mi gbòórí mi sókè má jorí mi gbà ó yá orí yóò gbúdọ̀ pẹ́lẹ̀ mọ́ dìde ai màkàí màsáìlà. Ma sùdáàlì mo kó pẹrẹ pẹtẹ ó yá ó yá yá ìwọ orí mi ò gbúdọ̀ pẹ́lẹ̀ mọ́ dìde kóńkó lọ́kọ láyé màálì màkà bàṣàdà ìwọ mi ò gbúdọ̀ pẹ́lẹ̀ gbogbo èèyàn rí tí wọ́n bí jẹ́ kémi náà rọ́mọ bí láyé mi ò gbúdọ̀ gbogbo èèyàn ń gbàgbé ìgbélù ó yá ó yá títí ó yẹ kó kàn mí orí rẹ ó yẹ kó gbáre ayé rẹ yẹ kó ó láyé wa ó ó yẹ kó rí àlàáfíà lo ìgbà rẹ lónìí ní orúkọ Jésù ẹ orí mi òkè orí mi ò gbúdọ̀ gbàbọ̀dé ẹ gbé mi òkè iṣẹ́ mi ò gbúdọ̀ gbàbọ̀dé ẹ fi àyè oríire gbà mí ọ̀nà àbáyọlá kó ṣí fún mi ojú ò gbúdọ̀ tì mí ó yá ó yá nínú ọdún yìí nínú oṣù yìí ẹ mú ọ̀nà lé mi lọ́wọ́ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa àmín for those in America please you going to bear with me I think I'll be coming in the morning. I'll try to be coming like me like mẹ́fà ti wá you know so but I see that uh, like in the morning so láàárọ̀ tí mo Nigeria. so mo lè máa like coming in the morning like this but I will also find time like around that twelve because the time is different you know, I find time so. I, can be coming like this in the morning, like if there is God permit me to do that. So, so let get your notification, and you can see me at any time in the afternoon. So make sure you just get notification. And what is notification? Click for those on Facebook, click follow, follow on YouTube, click notification button and click the so anytime I'm live for those on showers of blessing. I think also we follow the click that app, download the app, and um, so I can just be in the car, also pray with you. You know, I'll use every avenue to do that. And uh, please apologize if the thing. Thank God for. I believe you can hear me. And I'm not going me. So please just bear with me for. You know. So, but make sure also you share it, and also the Lord your God will do great things in our life. And also, if you are in the area in Lagos, there's a program coming up on the 10, on the 10, 11. If I'm right, on the 10 and 11, let me make sure that I'm saying the right thing. Okay, Pastor Isona. so if you are in the area, you can you can pop in and uh, I know that. Uh, uh, let me make sure that uh, the date is available make sure that they so if you're in, I think you those have been communicating already so but you have to call uh, the the someone that is in charge to be able to know whether those that you are coming with or something like that you know, there's a group so those for those in Nigeria so I think is on the 9 on the 9 and 10 yeah 9 10 9 9 that nine ten. um, I think you can reach me on my number. You can still reach me on my number. WhatsApp. You can dial my number or you text me. That means the number. So I think that area is. Uh, but you to, you have to call somebody. The number you can call for you to come, because you know is uh, o oh eight o oh two eight one five zero nine four nine. So that's the number you can reach, someone you can reach to talk to, to, to be able to get if you are in the in, in the Lagos area. Mm, but, but by God's grace, God will permit us more. Uh, we are planning because of the pandemic. We are planning before, you know, as I'm here, here in, in Nigeria, so we have many. But let's let's see before the end of the year. Let's see what is going to happen. Jésù let's leave ẹ Jésù ìwọ ọwọ́ mi gbà ìwọ ọwọ́ mi gba àtúnṣe látòun lọ gbogbo ohun tó bá ti dáwọ́lé kó máa ṣe rere ìwọ ẹsẹ̀ mi gba àtúnṣe níbi tó bá tẹ̀ àyè kó gbà ọ́ ẹnìkan gbàdúrà olúwa wọ́wọ́ mi gba àtúnṣe gbogbo ohun tó bá ti dáwọ́lé látòun lọ tó yọrí sí ìwọ ẹsẹ̀ mi yìí gba gbogbo ibi tó bá tẹ̀ àyè kó gbà ọ́ sọ fún ọlọ́run kí ọwọ́ rẹ kó gba àtúnṣe sọ fún Jésù ọwọ́ mi kó gba àtúnṣe sọ fún Ọlọ́run ọwọ́ mi kó gba àtúnṣe sọ fún Jésù ọwọ́ mi yìí kó gba àtúnṣe ọwọ́ rẹ kó gba àtúnṣe gbogbo bí tí ọwọ́ rẹ bá fọwọ́ kàn gbogbo ohun tí ọwọ́ rẹ bá tẹ̀ ẹ sọ fún Ọlọ́run alààyè gbogbo ọwọ́ mi gba àtúnṣe orúkọ Jésù lára ìwọ ọwọ́ mi gba àtúnṣe gbogbo tó bá dáwọ́lé kó yọrí sí rere gbogbo tó bá tẹ̀ àyè kó gbà ọ́ sọ fún ọlọ́run ọwọ́ ọmọ mi kó gba àtúnṣe ìwọ orí mi bare gbogbo gèlè ìtìjú gbogbo gèlè àmúbọ́ kó parẹ́ lónìí ọwọ́ yín kó gba àtúnṣe sọ fún jésù ọwọ́ mi gba àtúnṣe bí orúkọ jésù dáadáa ọwọ́ mi gba àtúnṣe ìwọ ẹsẹ̀ mi gba àtúnṣe gbogbo tó bá tẹ̀ àyè kó gbà o àyè kó gbà gbogbo lédè tó bá tẹ̀ àyè kó gbà o ní orúkọ jésù ọ̀run kó ṣí sílẹ̀ ọ̀run kó ṣí sílẹ̀ ọ̀run kó ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ ọ̀run kò ṣí sílẹ̀ àyè kò gbà yín àyè kò gbà yín ẹ rí ọwọ́ olúwa ẹ sì rí ògo rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wọnú àdúrà ẹ wá láàárọ̀ yìí ẹ rí ọwọ́ olúwa ẹ sì rí ògo rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ gbàdúrà láàárọ̀ yìí tí ẹ gbé ohùn yín sókè síwájú olúwa ẹ rí ọwọ́ olúwa ẹ sì rí àánú rẹ̀ ní orúkọ jésù olúwa kó ṣàánú fún yín mo gbàdúrà fún yín ire ọlọ́run kó bá yín gbé ire ọlọ́run kó mọ yín kalẹ̀ ojú ò ní tì í ayé ò ní yẹ̀yẹ́ yín ẹ̀ ní dẹni ẹ̀gà ẹ̀ ní dẹni lẹ́lẹ̀ gbogbo májẹ̀mú ẹ̀ gbogbo májẹ̀mú ìṣubú tàbí gbogbo májẹ̀mú kó bàjẹ́ lóru ayé yín lónìí ní orúkọ jésù kó dohun ìgbàgbé ogun kò ṣeé ṣe kó bàjẹ́ kọ́kọ́rọ́ tó ti bàjẹ́ olúwa túṣe kọ́kọ́rọ́ tó ti bàjẹ́ olúwa túṣe kọ́kọ́rọ́ tí ò ṣe é ṣílẹ̀kùn mọ́ olúwa pààrọ̀ rẹ̀ pààrọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ pààrọ̀ rẹ̀ ó yẹ kílẹ̀ ẹrílẹ̀kùn ṣí ẹrílẹ̀kùn àṣeyọrí ṣí o ẹrílẹ̀kùn ìbùkún ṣí ẹrí ọwọ́ olúwa ẹrí ògo olúwa ẹrí ẹwọ olúwa olúwa kó ṣàánú fún yẹn ìbùkún ọlọ́run kó bá ayé yín gbé ẹ ń jáde láàárọ̀ ẹ jáde sọ́wọ́ eré òní jáde sọ́wọ́ eku òní jáde sọ́wọ́ àrùn olúwa kó bá yín pàdé olúwa kó ràn yín lọ́wọ́ olúwa kó gbórí yín sókè àkókò ìṣẹ́gun ti tó ẹ gba ìṣẹ́gun àkókò ìṣeré ti tó ẹ gba ìṣeré àkókò ìbùkún ti tó ẹ gba ìbùkún àkókò ògo ti tó ẹrú ògo lò láyé ẹrú ògo lò láyé ẹrí ògo lò láyé ẹrí ògo lò láyé olúwa kó ṣàánú fún yín olúwa kó ràn yín lọ́wọ́ olúwa kó ṣàánú fún yín olúwa kó ràn yín lọ́wọ́ ohun tuntun kó ṣẹlẹ̀ fún yín ní kàkà àbàkùṣà kò fálè màkófèlè zùdè ẹ̀ǹdẹ̀ àkàtì bukumba kapele kata lozuda kadeli mukupelia zudekite nooda bakopelite bakukafelu mosotaliaba ẹran olúwa gbà olúwa era gbè níjà olúwa kó gbè níjà olúwa kó gbè níjà olúwa kó gbè níjà olúwa kó gbè níjà olúwa kó gbè níjà olúwa kó gbè níjà olúwa kó ràn yín lọ́wọ́ olúwa kó ṣàánú fún yín olúwa kó gbè níjà ẹ bá àánú pàdé ẹ bá ìrànlọ́wọ́ pàdé ní orúkọ Jésù Olúwa kó gbè yín níjà ẹni máa Ísírẹ́lì kó gbè yín níjà gbogbo yín pátá ẹ rí àánú Ọlọ́run Ọlọ́run lẹ tọ̀ wá láàárọ̀ yìí ah ta ló ta ló ta ló bíbélì pé ta ló wọ ní alágbára lọ bí kò bá ṣe pé wọ́n di alágbára náà bí kò ta ni ó wọlé alágbára lọ bí kò bá ṣe pé akọ di alágbára yẹn ṣùgbọ́n ẹni tẹ́yìn tọ̀ wá aláàánú lẹ tọ̀ wá ó ní olúwa àánú olúwa pọ̀ ó ní àánú rẹ̀ sì dùn lálá ẹni tẹ́yìn tọ̀ wá aláàánú ni ẹni tẹ́yìn gbẹ́kẹ̀lé tẹ́ wojú ẹ̀ láàárọ̀ yìí ọba àwọn ọba ni kí lẹ́ni yìí ò ní lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ bàbá mi kí làwọn gbogbo àwọn tó wà ní àdúrà yìí tó ń gbàdúrà èmi ò mọ̀ ṣùgbọ́n ó kó ń tán bá sọ jáde lẹ́nu èwo ló ò ní lọ́wọ́ bẹ̀ èwo ló ò ní lóhun tán bá sọ jáde láti ẹnu ara wọn èwo ni ìwọ ọlọ́run yóò lè ṣe lóhun tán bá pè léde bá mọ̀ fẹ́ ìwọ ọlọ́run tó pọ̀ ju gbogbo tán fẹ́ lọ ó yá dá wọn lóhùn àmín sàmì dáadáa ìwọ ọlọ́run tó pọ̀ ju ohun tán béèrè lọ kí ló ń béèrè tó ò ní <laughs> kí ló ń kanlẹ̀kùn rẹ̀ tó ò lè ṣí ìwọ ọlọ́run tó pọ̀ ju ohun tán béèrè lọ ìwọ ọlọ́run Ísírẹ́lì tó pọ̀ ju àìní wọn lọ wọ́n tó ṣe mọ àìní wọn tó pọ̀ jù lọ sọ́mọlẹ́yìn ń béèrè tó ní lọ́wọ́ sọ́kọ́lé ò ní lọ́wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ ní kò sílé tó ní owó ni ìwọ sọ pé ìwọ ló ń fúnyàn lówó <laughs> ọrọ̀ ni ìwọ ló sọ bẹ́ẹ̀ à mo gbàdúrà kò lè mà ká lè mà ṣáìdà ohun tó ń fẹ́ yẹn ọ̀run kò gbélé ẹ lọ́wọ́ àmẹ́ sàmì dáadáa ìwọ ilẹ̀kùn ìkàbà kú mo bá ọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìwọ ilẹ̀kùn orílẹ̀ yìí mo bá ọ sọ̀rọ̀ ní orúkọ olúwa ẹni tó rán mi níṣẹ́ tó ní kí n máa lọ <laughs> ní orúkọ Jésù ìwọ ilẹ̀kùn oyè àmẹ́ ah, mo pàṣẹ ní orúkọ Jésù mo lọ̀rọ̀ àṣẹ náà ní orúkọ Jésù. gbogbo ilẹ̀kùn orílẹ̀-èdè yìí fún àṣeyọrí fún ayé àwọn èèyàn yìí mo wá ní orúkọ ẹni tó rán mi níṣẹ́ orúkọ Jésù ti Násárẹ́tì ìwọ ló ní kí n máa lọ ohun tó sọ fún mi mo tẹ̀lé mi ìṣiṣẹ́ bàbá káìlì makairi ṣáìdà fún ayé àwọn èèyàn yìí mọ́ọ̀lì makaili makopẹ̀rì sàtà ń bẹ́ kó fìdí ọ̀rọ̀ rẹ múlẹ̀ ó yá ó yá ṣí àmín. gbogbo ẹni tó ní orísun sórílẹ̀-èdè yìí níbi tí mo fẹ́ ṣẹ̀tẹ̀ yìí everyone di kaba kó sàdá kò dàímà kó kàbè ó yá ire kó dé bá yín àmín ire kó wọlé tọ̀ yín wá ẹ bá wà ń lo òyìnbó ẹ bá ibikíbi tẹ́ bá ṣe tó o bá ní orísun sórílẹ̀ yìí tí mo fẹ́ ṣẹ̀tẹ̀ yìí ó yá ìwọ ilẹ̀kùn ṣí fún gbogbo yín pápátá níbi tó o wá yẹn mìkánà nàmà kó pẹ̀rọ kápá yàrá ire kó wá dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ayọ̀ kó wọlé tọ̀ ń bẹ̀ mo fẹsẹ̀ tẹ bí yìí mà káàlì mà kó pé ó sàtà ẹni tó rán mi ń ṣe ni kàpíùrù sáyẹ̀dá kàbó dó lórí ọ̀rọ̀ rẹ̀ ìwọlẹ̀kùn àṣeyọrí ṣiṣẹ́ ó yẹ rí àánú gbà orí ọ̀fẹ́ rí gbà ó ṣeré yóò dára fún ọ àdúrà tó gbà lónìí kó rí ọ kó kó wá ọ ìbéèrè yìí kó wá sí ìmúṣẹ ojú ò tì yín ayé ò ní yín ẹ ní dẹni ẹ̀gàn láyé ní orúkọ Jésù mo bá ìwọlẹ̀ sọ̀rọ̀ ó di èèwọ̀ o ò ní gbé wọn jẹ láì tọ́jọ́ o ò ní gbé wọn jẹ ní orúkọ Jésù mo bá ìwọ ìyẹ̀pẹ̀ sọ̀rọ̀ àti ilẹ̀ o ní gbé wọn jẹ ó dà kó o ṣe rere o inú yín kò dùn go and prosper go and do great go and do great go and prosper go and do great it shall be well with you the blessing of overflow. of God's grace shall be your portion. In the name of Jesus, joy of the Lord shall be your strength. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ṣàmì dáadáa àmín àmín hallelujah praise the Lord. I know today is Tuesday um, by God's grace um, let's see um, if the you know if the time I'll be back. in, I know it's Tuesday, and I, oh, I know it's Tuesday. I need to pray for those that are believing God for the fruit of the womb. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wọ́n ma eh, ẹ̀dẹ̀ mo lè ṣe láàárọ̀ ẹ̀ náà ẹ̀gbọ́ ẹ̀gbọ́ lé ní àbí omi yẹn. Mo gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ẹni tó ń wọ́n ma that you are trusting God for the fruit of the womb. Ilẹ̀kùn rẹ kó ṣí o ní orúkọ Jésù. Olúwa ti sọ pé kò sẹ́nikẹ́ni tí ó yà àgánú léwu. Ẹ o ó ní ó sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní kò sẹ́nikẹ́ni tí ó yà àgànà léwu ó ní kò sẹ́nikẹ́ni tí ó yà àgàn ọ̀rọ̀ ọlọ́run ti jáde lórúkọ jésù kò ṣe mọ́ ọ lára ọ̀rọ̀ olúwa ti jáde kò ṣe mọ́ ọmọ rẹ lára ọmọ rẹ ò gbọdọ̀ yà àgàn ìwọ tó ti dá dúró tó fẹ́ bí sí tó ti rí bí tó ń wá látijọ́ yẹn ó yà rí bí yà rí bí ní ìrọ̀rùn lọ rí bí lọ́rọ́ mọ bí lọ́rọ́ mọ bí ilẹ̀kùn kò Àmín lórúkọ Jésù. Eh, please, the eleven o'clock, uh, the twelve which is uh, six a.m. Apabi, I don't know, but uh, tonight I will try my that which is going to be around ten. I think it's around ten midnight here or eleven. Um, we're going to work it out. Let's see. But you just got to bear with me, you know, because I have to the internet stuff, you know. Yeah, um, so I can't predict it. So so you just have to bear with me, please. And uh, the Lord will go do great in your life. And for those, you can still reach me on my number. You can reach me on WhatsApp with my number there. You can still reach me. I think you can still call me on my number. And uh, the, I see somebody asking your number, but um, I don't know the number of Fed. There's one number I'm using here, but I don't really know it of it. But uh, but it's not my number, you know. The number so I don't want to give somebody's number and later on uh, basically penny hello hello. <laughs> <laughs> so I don't want to do that. That's not my personal number actually, but uh, so but you can still reach me on my WhatsApp and uh, or my you can reach me on my number uh, or you text me to call you. I'll I'll try and do that I'll call you back. You know. Good morning. God bless you. This happy new month. ẹ lọ ṣe rere o ẹ lọ gbari o bẹ́ẹ̀ ni ó sì rí Jésù lọ wá so but put in mind if you in the area nine and ten next week is it next week I don't know is it next week okay I think it has to be next week nine and ten put it in in I'll I'll post the flyer I'll ask first let me post it because I think they have they want to make sure the planning to according to the what is going on here um, so That's why, but for those in that group, uh, so the Lord Jehovah God will do great things for us. God bless you. Àdúrà yín kó gbà ó. Thank you for being here and make sure you share it. God bless you. Bye bye. See you again. Bye bye. Thank you, thank you, thank you, thank you, thank you.